stories torí abala tá a ti máa ń ṣe kíni tá a ti máa ń mú wọn fún yín bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe happen káàkiri campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà orí abala yìí la ti máa ń jẹ́ kẹ́ mọ bí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ bí wọ́n ṣe ń wùwà sí ní gbogbo campuses tí wọ́n bá wà orí abala yìí náà la ti máa ń jẹ́ kẹ́ mọ bí gbogbo àwọn òbí tó wà nílé kí wọ́n mọ bí gbogbo àwọn ọmọ wọn bí wọ́n ṣe ń ṣe àti bí wọ́n ṣe ń wùwà sí ní gbogbo schools tí wọ́n bá wà orí abala yìí náà la ti máa ń fún yín ní àwọn àwọn ọ̀rọ̀ ìṣítí àwọn ọ̀rọ̀ àmúyẹ ọ̀rọ̀ àmúlò tí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa lè lò ní gbogbo iléèwé tí wọ́n bá wà láti fi lè jẹ́ kí wọ́n ṣe kí ni kí wọ́n gbé ìgbé ayé ìrọ̀rùn ìgbé ayé àlàáfíà pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn àti àwọn olùkọ́ wọn Tóyìn Abdul ní orúkọ mi Tiwai Classic tí ò pé méjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣé wọ́n rí lọ́sẹ̀ yìí kí ni mo ní fún yín hmm nǹkan tí mo ní láti bá yín sọ lọ́sẹ̀ yìí òun náà ni ìfúnpinpin ẹgbẹ́jẹgbẹ́ hmm. ẹ máa wò pé Tóyìn kí ló ń jẹ́ ìfúnpinpin ẹgbẹ́jẹgbẹ́ òun náà la máa ń pè ní èdè gẹ̀ẹ́sì la máa ń pè ní peer pressure peer pressure tàbí peer influence. Hmm ṣe rí ìfúnpinpin ẹgbẹ́jẹgbẹ́ yìí ó ti dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ láàárín àwọn ọmọ púpọ̀ jùlọ especially àwọn àwa tí a wà ní school ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá wọ school tí a bá jẹ́ student tí a bá wà nílé tí a ti wọ school a máa máa ń pẹ́ à tí bá dé school mo máa ṣe báyìí tí bá dé school mo máa kàwé tí n bá dé school mo máa serious pẹ̀lú ẹ̀kọ́ mi tí n bá dé school nǹkan tí àwọn òbí mi sọ fún mi ni máa ṣe tí n bá dé school mo máa hùwà bíi ọmọ rere mo máa gbé gbogbo àwọn owó òbí mi gbogbo ọ̀rọ̀ òbí mi ni máa gbé yọ ní school àmọ́ ìkọ̀kọ̀ máa wá ń ṣẹlẹ̀ tá a bá ti wọ school òun náà ni ìfúnpinpin ẹgbẹ́jẹgbẹ́ tá a bá ti wọ school tán a ti máa wá gbàgbé ọmọ tí a jẹ́ a máa máa wo bí àwọn èèyàn ṣe ń ṣe àwòkọ́ṣe àwọn èèyàn la máa máa wò àmọ́ ká má gbàgbé ìfúnpinpin ẹgbẹ́jẹgbẹ́ yìí ó pín sọ́nà méjì ìfúnpẹ́ ẹgbẹ́jẹgbẹ́ rere wà ìdàkejì ẹ̀ náà dẹ̀ ṣe kí ni ó dẹ̀ wà ṣe rí gbà míì tí a bá wọ school àwọn ẹ̀mẹ̀wá wa àwọn ẹgbẹ́ wa míì tó yẹ pé wọ́n máa serious pẹ̀lú ìwé wọn wọ́n máa focus lórí gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe ó máa dàbí ti àwọn ọmọ tí wọ́n kàn lérè tí wọ́n dẹ̀ ṣe kí ni tí wọ́n dẹ̀ gbẹ̀kọ́ àmọ́ ṣe wá tún rí àwọn ẹgbẹ́jẹgbẹ́ míì tún wá wà tó yẹ pé tẹ bá dé school tóbi yín gan bá rí wọn ní àá àmọ́ mọ̀ yìí ò rí báyìí kó tó kúrò lè ṣọ́mọ mi dẹ̀ lélẹ̀ ìgbà tiwa ò ní jẹ́ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run kí tiwa má bàa jẹ́ bẹ́ẹ̀ òun ni mo ṣe ń rọ̀ ni mò ń bẹ̀ wípé hmm, ẹ jẹ́ kí a mọ irú ẹgbẹ́ tí a máa ní nílé ìwé ẹ jẹ́ kí a mọ irú àwọn ọ̀rẹ́ tí a máa kó ẹ jẹ́ kí a máa wọ àwọn èèyàn tí a máa máa fi ṣe àwòkọ́ṣe ẹ jẹ́ kí a máa wò wọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá wà ní school hmm, nǹkan ṣẹlẹ̀ ń school o mẹ́wàá ń ṣe kí ni mẹ́wàá ń ṣẹlẹ̀ ń school ẹlòmíì máa wà ní school á ti gbàgbé pé school lòún wà two four seven á ti gbàgbé pé school ló rán ojoojúmọ́ ilé ló máa máa wà èyí school kò ní lọ bí kò máa bá àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ jẹ́gbẹ́ tí wọ́n jọ jẹ́ mẹ́wàá kan náà tí wọ́n jọ wà níléèwé bí kó máa bá wọn rìn kiri bá wọn ṣègboro lọ sí patí lọ sí kílọ̀bù máa mutí tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ ìdàkejì tó jẹ́ dáradára bẹ̀ ni pé tí a bá wọ school tí a bá wà lọ́kì láti rí àwọn ọmọ tó yẹ pé wọ́n serious wọ́n dojúkọ ìwé wọn wọ́n kọjú mọ́ nǹkan tí wọ́n bá wá school tí a bá nírú wọn ní ọ̀rẹ́ ẹ máa rí pé lifestyle àwọn ọmọ ẹ̀yẹ gan wọ́n máa ṣe kí ni ó máa change tí wọ́n bá délé gan òbí wọn máa wò pé ah mo like nǹkan tó bí kọ́kọ́ máa bèrè lọ́wọ́ ẹ̀ ni pé ah àwọn òwò lọ̀rẹ́ ọmọ mi nítorí pé ìwà ẹ̀ ó ṣe kí ni ó wù wọ́n ìwà ẹ̀ ṣe kí ni wọ́n wò pé ah ọmọ mi kò kẹ́gbẹ́kẹ́gbẹ́ gbogbo ìwà tó bá ń wù skul ló máa ṣe kí ni ló máa wù ú lé àmọ́ tó bá tún jẹ́ ìdàkejì ẹ̀ náà tó bá délé àwọn òbí máa kọ́kọ́ ṣe báyìí yé ṣé kìí ṣe pé mo dẹ̀ ti ṣe ọmọ rán ní skul àbáwọn òun lọmọ mi wá ń tẹ̀lé báyìí torí ọlọ́run tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ kí ni kí a mọ ọmọ ẹni tí à ń ṣe ẹ jẹ́ ká mọ ilé tí a ti jáde wá tí ẹ bá dé skul tẹ bá rí pé kátígórì àwọn èèyàn yìí wá wọn ò bá ti yín mu ẹ ṣe kí ni ẹgbọn bàtà yín pẹ́pẹ́pẹ́ wọn mú yàn sí dandan kọ́ fi ń ṣe kí ni ló fi ń kọ́ ní skul dandan kọ́ fi ń ṣe kí ni ló fi ń kó gang dandan kọ́ ló fi ń ṣe kíni ló fi ń join àwọn èèyàn dandan kọ́ ló fi ń ṣe kíni ló fi ń wo àwòkọ́ṣe èèyàn ẹni tí ẹ bá ń wo àwòkọ́ṣe ẹ̀ ní school tẹ bá rí pé àwòkọ́ṣe ò bá ti yín mu ẹ ṣe kíni ẹ withdraw ẹ dúró ságbá kan kẹ ṣe kíni kẹ wo àwọn míì tí ẹ wò ó pé hmm, ó dà pé àwọn eléyìí ìwà wọn ṣe kíni ìwà wọn bá ti tèmi mu gbogbo ẹnikẹ́ni tí a gbogbo ẹ̀yin èèyàn tí a bá wà ní school gbogbo ẹ̀yin olùkọ́ gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ mo rọ̀ yín ni mo bẹ̀ yín ni ẹ jẹ́ kí a máa ṣe kíni kí a máa jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn tó ń bọ̀ lẹ́yìn nítorí pé nǹkan tí a bá ṣe làwọn náà máa ṣe kíni làwọn náà máa fẹ́ wò ẹ má máa jẹ́ kó jẹ́ pé ẹ school ni mo wà after all òbí mi ò rí mi kò sẹ́ni tó ń wò mí ẹ̀gbọ́n mi ò rí mi kò sẹ́ni tó lè mú mi dání kò sẹ́ni tó lè bù mí so ẹ jẹ́ kí a máa rántí wípé tí kò bá sẹ́ni tó lè bù yín so òfin kan wà ní school tó lè ṣe kíni tó lè mú yín tó ń pé tí òfin yẹn bá wá mú yín tán agbára àwọn òbí yín gan kò ní ṣe kíni kò ní ka ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ ọmọ rere kí a jẹ́ ọmọ olúwàbí ní gbogbo kíni ní gbogbo campuses tí a bá wà kí a mọ ìdí tí a fi wà ń school ká má fi ẹ̀pálẹ̀ ká má palàpálàpá ẹ má jẹ́ ká má ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi gbogbo akẹ́kọ̀ọ́ ẹ jọ̀ọ́ mo ràn yín ni mo bẹ̀ yín ni gẹ́gẹ́ bí student lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè ìdí tí a fi wá wà sùn kò ní dìbàjẹ́ lágbára ọlọ́run ìdí tí àwọn òbí wa fi wá ń dunnú lé wa lórí kò ní dìbàjẹ́ fún wọn ní àṣẹ Èdùmàrè mi ò ní rí jù báyìí lọ lórí abala campus gist ọ̀sẹ̀ yìí ẹ máa jẹ́ ká gbàgbé pé ìpolówó wa ó ṣe kíni ó ṣe kókó ó ṣe pàtàkì nítorí wípé ìpolówó ní kíni òun ni àgúnmu ọjà a wà ń kalẹ̀ fún yín ẹ lè tẹ̀lé wa as Orísun TV lórí Twitter fún ìpolówó ọjà yín tẹ́ bá wò pé TY Classic fúnra rẹ̀ lẹ́fẹ́ tẹ̀lé ẹ lè tẹ̀lé mi lórí Facebook Latifat Tóyìn ẹ dẹ̀ lè tẹ̀lé mi lórí Instagram TY underscore classic kí a tó wá lọ ẹ jẹ́ kí a ṣe kíni kí a lọ jó kí a lọ gbẹ́sẹ̀ pẹ̀lú Madiva kí a lọ jó sí orin joro tí Adékúnlé kọ tí ó feature Kizz Daniel ire ayọ̀ ìdùnnú la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.